أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمر السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم تكذبون فسحر هذا

تبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعد يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون ولتربصوا فإن معكم من تأمرهم أحلامهم بها فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مصطلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء ساقطا يقول سحاب مغفور فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصبحون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك بغل حكمك اصبر فإنك بأعيننا وسبح بحول ربك حين تقوم ومن الليل فسبح وإدبار النجوم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدوك فوالا الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí ó sọ Al-Qur'an fún àlèfà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lè bá máa jẹ́ ìfojú bá wa mùsùlùmí ó sì máa jẹ́ ìgbàna àti ìtọ́sọ́nà fún wa ó sì máa jẹ́ àkọgbàna ìṣẹ̀mí ayé wa ó sì máa jẹ́ wáàsí fún ẹ̀mí kí ẹ̀mí má bàa dí gbogbo ọgbà tí ẹ̀dá bá ń ka Qur'an ó dẹ̀ mú àlàyé àti ìtumọ̀ rẹ̀ ó náà ní ìmánì rẹ̀ yóò máa lé àwọn sọ̀rọ̀ nípa àwọn tó lẹ́yìn pé ẹ máa ka ọ̀pọ̀lọpọ̀ àpọ̀lìdà tó lè yọta àríhì máa yá tún zàdẹ́tì ohun ìmọ̀ àwọn àwọn ìhí ọ̀tọ̀wọ̀kẹ́ wọ́n ní àwọn ọmọ mi ní gbogbo ìgbà tí wọ́n bá ka ọ̀pọ̀lọpọ̀ àrùn àbí wọ́n kà á sí wọn létí zàdẹ́tì ohun ìmọ̀ àrùn ìmánì wọn yóò tó lékún yóò di ọ̀tún wọ́n á lọ rọ́ ajẹ́ pé ìkẹ́kẹ́ ló jẹ́ fún wa níbi ọlọ́run ọba ọ̀fẹ́ Al-Qur'an ìran níwà Muhammad sallallahu alaihi wasallam torí pé ẹ̀mí wa ẹ̀mí ọmọ ènìyàn ó bùkátà púpọ̀ sí wáàsí ó bùkátà púpọ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba ó bùkátà sí púpọ̀ tí ìmọ̀ bu omi rìn àdébísọ̀ yìí pé ìmọ̀ ẹ̀nà la yakhlaq ìjọba àlékún kọjá kọjá kọjá arábìnrin ìgbàgbọ́ tẹ́ rí yẹn a máa gbó tútú nínú lọ́kàn yín gẹ́gẹ́ bí aṣọ tẹ̀ ń wọ̀ bó ṣe máa ń gbó bàbá bá ti wọ̀ wọ̀ wọ̀ wọ̀. fásitì lọ́ra àríyìn dẹ́tẹ̀rẹ̀ ìmáyínà fi ìpòlò rẹ̀ ẹ máa bí ọlọ́run ọba pé kó máa ṣe ìmáyínà yín ní ọ̀tún ọ̀tún ọ̀tún. àwọn afárí báwo ni mẹ́jọ ó di ọ̀tún ọ̀nà tí ó bá di ọ̀tún náà ni máa ń ka àti ìmọ̀ gbọ́ àkọ́hán tí máa ma ìtumọ̀ àtàlàyé tó mẹ́mẹ́ ibẹ̀ ni oríire wa ló wà láyé ń bí ni àti ní ọ̀la àlùkàmọ́ àwọn bí ọlọ́run ọba dẹ́dà wa àwọn nǹkan tí a tún máa kà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ní ọ̀sẹ̀ yìí àti nínú àwọn àlàyé àwọn onímọ̀ nínú ọ̀rọ̀ àlẹ́ sọ̀lá àlọ́sọ́lá ọlọ́run sọ́lá ìjẹ́ kó yé wa ju bá bá fi nílò rẹ̀ ọlọ́run ọba dẹ́dà wa ó fi ṣe ọkàn wa ربنا أعوذ بالله من الشيطان الرجيم إن عذاب ربك لواقع أعوذ بالله من الشيطان الرجيم إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين abẹ̀rẹ̀ ìsàyọ̀ ọba náà pẹ̀lú orúkọ ọba tó ga jùlọ atọrọ ìtọ́sọ́nà rẹ̀ atọrọ ìdarí àwọn wa ọba dẹ́dà wa ó má jẹ́ kó ṣẹ̀tọ́n ó má jẹ́ kó ráàyè nínú ọkàn wa ó má jẹ́ kó ráàyè láàrán wa kó má fún àwọn ọba lẹ́yìn ìgbà tó búra pẹ̀lú òkè ó búra pẹ̀lú sẹ́mà ó búra pẹ̀lú alkùnrán ó búra pẹ̀lú alìbẹ́ìtù màmọ́ ilé tẹ́sẹ̀ tí dá ọ̀rọ̀ ọba búra pẹ̀lú sẹ́mà èyí tó kó kó sì gbìbò wá lérí wàlbáhárì masjú ó búra pẹ̀lú almasjú èyí tí ọ̀rọ̀ ó sì kọjá bí masjúrọ̀ èyí tí ọlọ́wọ́ bá tó kápá kó sọ́ di iná tí ó mọ̀ kúná pàtàkì ìbátò. Inna àdábà rabbika lawaqi'. Ọlọ́run ọba Akílógúnra lórí àlùmọ́kùsàmù ààrẹ yìí, ọlọ́run ọba dájú ìyá ọlọ́run ọba rẹ lórí àwọn kèfèrí làwọn á nǹkan tí ó wá sí Mùsẹ̀ máa làwọn mi ń dáfẹ́. kò sí nǹkan náà tó lè dáàbò bo kèfèrí níbi kó mọ́ jìyà. akẹ́bàá ìsàlẹ̀ lànà yìí pé kò sí kèfèrí lè ṣe tó bá di àlùkè yàrá pẹ̀lú ṣèbà. ló jẹ́ pé àwọn kèfèrí nígbà tí wọ́n bá rí ìyá ọlọ́run ọba wọ́n yẹ kó o yá aláìta ni kò tòótọ́ ọba. ìnà àǹzẹ́nà fún àdẹ́bẹ̀wọ̀n. قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني يوم ينظر المرء ما قدمت يداه. ọba níjọ́ òníyàn náà ó ẹ máa wo tasansul ìmọ̀ntẹ̀kẹ̀ wàtánásul àti bọ́lá wọn bá lẹ́dàá wa tó bá ti sọ̀rọ̀ kan ó máa ń àkókò lẹ́dàá wa àlàyé àlàmọ̀ ìkọ̀kọ̀ wọn àti ìfàkẹ́ ó máa ń tí kébèrè ó sọ tẹ́lé ọlọ́run bó dẹ̀ tún gbé ìdáhùn rẹ̀ tẹ̀lé lójú ẹ̀ṣẹ̀ tẹ bá sọ pé kèrè gbà ìyá ń bẹ ọlọ́run ìyá ń bẹ ìkà máa ń bẹ iná ń bẹ yóò ní ẹja gbọ́ ọjọ́ òní ọjọ́ òní láti dáhùn. àǹzọ́rùn náà kún àzẹ́bà ọ̀rọ̀ ọlọ́run ọba yóò wá sí ìfúnnáṣẹ́ lójú sọ pé ìyà ń bẹ ní ayé yìí o ṣẹ̀kẹ̀ bọ́ọ̀lù pa àṣẹ́fẹ́ àbá àṣẹ́fẹ́ ní iye kẹfẹ́ ní ó jìyà rẹ ẹ lọ́kọ̀ tí kẹfẹ́ ní kan ṣẹlẹ̀ alẹ́ níwọ̀n tàí ẹ̀mọye bílíọ̀n tí wọ́n tà ìgbà tí kẹfẹ́ ní ó jìyà ní ẹ bá nílé ìgbà tí kẹfẹ́ ní kọ́ ọlọ́run ní kìí sí táyé náà sọ yọ́mọ yọ́n burú márọ̀ ọ̀mà قدمت يداه يوم ينظر المرء ọjọ́ tí ìyà ń bọ̀ ọgbọ́n tọmọnìyàn kẹfẹ́rí pàápàá jùlọ tí ó mọ wo àtìsíwájú ẹ̀. wa yaqulul kafiru ya laytani kuntu turaba. ó bá ti jọ́ náà kẹfẹ́rí pàtó bá rí ìyà yaqulul kafiru ya laytani kuntu turaba. kẹfẹ́rí ni àá irú òní kò bá dáa fóun káàtì ẹ̀sọ́ di ìpẹ́ kóun náà di ìpẹ́ nígbà tó rí pé ó ti rí àwọn tọ́lọ́wọ́ bá sọ di ìpẹ́ nínú àwọn ẹranko ala báàrin ẹni tó yẹ iná ọ̀sà sí láti sọ́yìn. ìbẹ́nu bẹ́ẹ̀ ni wípé tẹ́ ẹ bá sọ fún kẹpẹ̀rẹ́ pé iná àdábà rabbika lawaqi'a. àdábà rabbika lawaqi'a. pé ìyá ọlọ́run ọba dájúdájú tàkìlù méjì ni iná àti láàmù iná àdábà rabbika lawaqi'a iná litawkid láàmù litawkid dájúdájú ìyá ọlọ́run ọba rẹ kò síbú yóò ṣẹlẹ̀. إن عذاب ربك لواقع ما له من دافع ما له من دافع èmi náà máa bẹ̀rẹ̀ pé ìyàwó ni ìyàwó ni ìyàwó ló jẹ àwọn yìí ẹni báyé báyé ìsìlẹ̀ alàtàfẹ́ tú tá a bá sọ pé ìyá ọlọ́run ọba rẹ ló ṣẹlẹ̀ ẹ sì rí kèfèrí tí ń kọ́lé mọ́lé ẹ rí kèfèrí tí ń ralẹ̀ mọ́lẹ̀ ẹni kẹfẹ́ rí tó jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ń bọ́ sójú ẹ̀ ọlọ́dẹ ẹ mọ̀wò bẹ́ẹ̀ o nǹkan tó a sọ pé yàrá ọmọ ọba yóò ṣẹlẹ̀ sí. yàmùtàmúrú sẹ́mà ọmọọ̀rọ̀ wàtàsírù jìbàlù sáírọ̀ fàwáìlú yàwùmá ìdílìmù kẹrìbí. ó dàbí ẹni gbọ́ bẹ̀rẹ̀ mẹ́ta mẹ́ta mẹ́ta táwọn ní ìyá tó ń sọ yẹn yóò ṣẹlẹ̀ sí kébì ó dàbí ẹni màá nà tó jọ nínú ọ̀rọ̀ yẹn olùgbé àgbà tí mo sọ nípa kẹsẹ̀ fún wọn béèrè but in tí làákàrí ọmọ nìyẹn ó béèrè dẹ́sì ẹni àmùsùnmí ẹlẹ́rọ àwọn aláṣọrí àwọn aláṣọrí àgbálé àlówó san òrẹ́ǹtì san àbẹ́nà tútù àlówó tútù san àlọ́pọ̀ èyí tá a ní òwò àkúrẹ́wọ́rẹ́ kó sí kẹfẹ́ rí sí rèé nínú àgbàlá rẹ̀ ọkọ̀ bíi mẹ́fà kèfèrí náà mọ̀ wá wò pé àkà ah, ṣe ẹ máa tẹ̀lé ọ̀run ọ̀run tí wá sí wọ́tá yìí rẹ̀ ọ̀dà lọ́rùn rẹ̀ ọ̀dà nínú làákàrí kèfèrí yóò wá bẹ́ẹ̀ ọlọ́run bá níjọ́ tí àyẹ́ ó ṣẹlẹ̀ yóò máa ta múrò sàmà máwúrọ́ èé ṣe láyé bí o ọgọ́ tó jẹ́ pé tẹ̀ múrò sàmà máwúrọ́ ẹ máa wo àkùrán ọlọ́run bá ní ọlọ́run bá lọ́jọ́ náà tí kèfèrí rí ìyà tí ò sẹ́ni tí ó là nínú wàhálà yìí ọkọ̀ tẹ́pẹ́tẹ́ múrù sàmà mọ́ra tàtàhárà wàtàtọ́rì ọkọ̀ tí sàmà tí ó máa la tí ó sì máa yẹ tí ó máa sá tí ó pé gbogbo ẹ̀wọ̀n yóò fọ́jú pọ̀ tí ò nílò gbèsè ara ọba ní ọjọ́ náà ìní ni ó jìyà ọkọ̀ tẹ́pẹ́ pé tí wàhálà yẹn bá dé تمور السماء مورا يوم تمور السماء مورا àwọn àfọ́jú máa tafsir wọ́n ká tí ronú o wípé ìtọ́lọ̀ ọba ń sọ pé nígbà tí yàyẹ bá dé bí sẹ́mà ṣe strọ́ǹgì tó dáàrọ̀ yẹn lánàá pé kò sí ihò bẹ̀ tí ò mì tí ò dámọ́lé wa lérí tí wọn ò fòpó sí tó bá di pé ìyàyẹ bá dé yóò ṣèké ẹjẹ́ fún ilé àpọ̀jú rẹ̀ ẹni pé tí lẹ́kì máa strong dáadáa ta ni àbẹ́ ìwà rí à látọ̀dún tó ti ṣe à tó sí tó mímí omérí ọlọ́mọjà rí bínú rẹ̀ tí àrá bá ṣèṣì tàbí atẹ́gùn ìjì tó lágbára tàbí ilẹ̀ bábì ilẹ̀ ápè tàbí flood omi bá jalè ẹ rí pé gbogbo tá a rò kó strong ẹ rí pé orí ẹ ní àìsàn ló ti bẹ̀rẹ̀ nígbà tó ọmọ bá rí lápòjúwe tóbi bá ya lẹ́rẹ̀ owó àwọn ìlú tóbi ti tóbi ti ya àwọn flood ti ṣẹlẹ̀ ẹ rí pé omi tí gbé mọ́tò ń lọ jọba omi tó ń gbé mọ́tò ń lọ kí wá lè kí ló gbé yàn nínú ẹ̀yà mọ́tò ìwé lówó yìí omi máa ń gbé ọkọ̀ odidi ọkọ̀ omi máa ń gbúdọ̀ ẹ̀rí gbà àti ìmọ̀ yìí pé gọ́mọ̀ nìyẹn ti bá mi. sọlá sùpàgọ́ tààrà ó lọ́jọ́ kìyàmà ìyá ọlọ́run ọba yóò máa ṣẹlẹ̀ tí yàyẹ bá wá dé ọjọ́ náà sábà bó ṣe sọ́ọ̀gì tó tẹ̀múrù sàmẹ́ òmọ́rọ̀ tàtàhárọ̀ wọ́tẹ̀tẹ̀rẹ̀ sábà ló máa ya pẹ́ẹ́pẹ́ẹ́ yóò mí yóò fàya látara wàhálà tó dé lọ́jọ́ ìyá. Àwọn ọba ní ọjọ́ náà. Yóò máa ta mọ́rú sàmà ọmọ. Yóò ń dẹ́kọ̀ sí máa ṣe ń rìn yìí. Yóò mọ fọ́ pẹ́ẹ́pẹ́. Yóò mọ jábọ̀ nínú ara wa. Allah subhanahu wa ta'ala ni. Ó làgẹ́ nígbà tó lọ sọ pé ìdá sàmà òun fọ́tọ́lá wọ́n ìdá kàwá kì mọ̀ ń tọ́sọ̀rọ̀. وإذا البحار فجرت وإذا القبور بعثرت àwọn ẹ̀sẹ̀lẹ̀ tí ó bá ìyá ọlọ́run bá wà nù ẹlọ́pùn ìyàbá ẹ̀sẹ̀ lónìí tá àwọn sẹ́mẹ̀ tí sẹ́mẹ̀ tẹ̀tà hundred for thirty tí sẹ́mẹ̀ sómi tó fàya tó lù ó olú odó di níra ìyá kékeré ò tí lè gbogbo bàbá bá wo sẹ́mẹ̀ sẹ́mẹ̀ sì jẹ́ sẹ́mẹ̀ ìyá kékeré èdè inú gbàdúgbò kékeré wà àdúnyà sẹ́yìn mọ́kúnmẹ́n wọ́n tó kúrúgbà tí sẹ́mà bá sì ń wà ní bó ṣe wà àmọ́ ń jọ́ tí yá kẹfìrí yóò dé tàbúrú sábà rúmọ̀ọ́rọ̀ ẹ̀rù ó ba sẹ́mà náà ọlọ́wọ́ bá ní lọ́jọ́ náà ẹ̀rù ó ba sẹ́mà sẹ́mà ó máa ń fàyà. pọ̀tà sí rúlùjìbà ló ṣàìrọ̀. kódà nígbà tí wàhálà yẹn bá dé ní àbẹ̀rù kan tó fi búra sọ́mọ́ wa mẹ́ nítorí wọn fi búra òkè wa mẹ́ ọlọ́wọ́ á mú nǹkan nínú tó fi búra tá a sì ń rí òkè àti sẹ́mẹ̀. Allah subhanahu wa ta'ala ó sọ fún apá àwọn tẹ́lẹ̀ tó bí o mímí kó lé mi wọ́n ó jẹ́ àmọ̀ pé tó bá di àkèyà àmọ̀ mímí ó mì wọ́n. Àwọn ọba jẹ́ àmì mímọ́ tí tó bí ọjọ́ àkèyà àmọ̀ yẹn. Àwọn wa tasiru al-jibalu sayra. Wa tasiru al-jibalu sayra. Ẹ̀rì pé òkè ojú kan ní mẹ́wàá tó bá di pé ìyá ọlọ́run bá dé tẹ̀sí rò yóò mú yóò kúrò bó ṣe wà àwọn afárí tẹ̀sí rò mọ́ rọ̀ sàá yóò ẹ̀bìdẹ́ bá wo òkè tójò bá sún tàbí lójò sún lẹ́yìn bá wo kùrùkùrù lójú sẹ́mẹ̀ ẹ̀bìdẹ́ bá wò yẹn rẹ̀ pé kò yìí tí òkè àwọn jìdá àwọn òkè ńláńlá àwọn pátá ńláńlá bí ó ṣe dà níjọ́lá nìyẹn ọ̀tẹ̀kùn náà àbá àmọ̀ níbi yẹn lílọ rẹ̀ yẹn yóò fún wa lọ kù bíi pé wọ́n kàn da èlùbọ́ sókè tátẹ́kù fẹ́ ta àwọn kó ṣe lọ fi ẹ̀rí pé àrírábọ̀ rẹ̀ abẹ́ẹ̀kọ́ rẹ̀ tátẹ́kù máa gbé èlùbọ́ lọ sáwàbọ̀ rẹ̀ èlùbọ́ tẹ́ ti lọ àrírábọ̀ rẹ̀ yọ pàfẹ́fẹ́ lọ bẹ́ẹ̀ ni òkè àwọn òkè ńláńlá bó ṣe tóbi tó yẹ tábí tó bá fẹ́ fún àpáta yẹ wọ́n ṣe àìmọye wàhálà tó bá dọjọ́ kìyà màtẹ̀ sírù jìbáàlù ṣàyọ̀ òkè yóò lọ yóò kúrò bó ṣe. àbọ̀ rẹ̀ yọjọ́ kìyà rẹ̀. Allah subhanahu wa ta'ala aláàsọ eléyìí wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ tí a fẹ́ fi àjẹ kèfèrí àwọn afáàní ẹ̀jẹ̀ ká ronú o ó túmọ̀ sí pé nígbà tí èèyàn bá rí wípé sẹ́mà ó ń ṣe kí ni tàtà hárá wọ́n tà tàrí tàrí pé sẹ́mà ń ya tá a gbọ́ tí òkè tó kú láàyè rẹ̀ tó sì di ẹ̀ta sàrà tí ò wúlò tá a rí mọ́ àràbọ̀ rẹ̀ kí ló kù fọmọ nìyẹn ẹ fi jọ ìdàgbọ́ rẹ̀ wípé odò omi omíyalé tó dé téèyàn ń wò lọ́ọ̀kan tó ń gbé ọkọ̀ tó ń gbé ilé ọmọ nìyẹn ti rẹ̀ pé parọ́ ti dé ilà yàrá àtọ́lọ́mọ afẹ́ là ló kù torí pé ó ti mọ̀ pé idó lè ru odidi ilé tí ń sílé lọ àtàwọn léèyàn pẹ̀lú ara wa so lọ́jọ́ kìyàmẹ̀ kí àwọn kèfèrí tó máa bọ́nú yà ọlọ́kọ́kọ́ fi tí ó dẹ́rù bà wọ́n ní máa nà wípé àwọn kèfèrí lọ́jọ́ kìyàmẹ̀ ọlọ́run bá sọ wípé ìtàkùn inna zalzata sa'ati shay'un 'azim ittaqu rabbakum inna zalzata sa'ati shay'un 'azim ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín torí pé wàhálà àjọ àkìyàmẹ ìtò tóbi sátúlẹ hajj kó ayé alákọ̀ọ́kọ́ Ọlọ́run àrẹ yawma tarawnaha tadhal kullu murdi'atin amma arda'at wa tada'u kullu dhati hamlin hamlaha. وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد كيف لا يفعلون يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم أرأني يا يا يا إن زلزلة الساعة شيء عظيم wàhálà tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ pé àsìkò tọ́lọ́run fẹ́ fìyà jẹ tó ọlọ́run tó tóbi lórí يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت جماعة الله ما جعلني وعلى أرض tẹ́yẹ̀ bá wà nínú ilé rẹ̀ tí gáàsì mò ń sọ ẹ̀ tó bá ti rí rẹ̀ rí yóò mọ̀ pé ọjọ́ kìí àmọ́ ọjọ́ tó máa lé ọlọ́mọdé lè wà tí gáàsì tó bá explode ní gas station ẹ̀ tó bá ti rí nǹkan tí mo sọ yìí máa nà nǹkan tí mo sọ yìí ariwo rẹ̀ yóò mi àwọn ilé tó wà nítòsí ẹ̀ ibi tó bá kí níyà ibi tó bá sì lọ ibi tó bá lọ rèé bá ilà àṣà tó bá rí bá ẹni tó wà nínú ilé ẹ̀ tó kàn gbọ́ ariwo kí níyẹn tí ilé rẹ̀ mì tẹ́lẹ̀ yóò dùn olúre kí ló ṣe يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت يوم تمر السماء مورا وتصل الجبال سيرا tẹ́ẹ̀rí pé sábà máa ti tó ti kúrò láàyè ẹ̀ tó ń kú dànù kí ló kù mọ́ gbogbo tẹ́sán alùpùpù lóde gbogbo èèyàn gbàgbé bó ti ṣe pálá mọ́ rí ẹ̀ ṣe jẹ́ ìyá ó gbàgbé ọmọ tó fún lọ́yà Ọ̀tọ̀dọ̀rọ̀ kúlù dẹ́ẹ̀tì Hamlin Hamlaha. Ìpáyà ìbẹ̀rù yẹ olóyún ó sì máa bí oyún ẹ̀ lójú ẹsẹ̀. Ọ̀tọ̀rọ̀ náà sásùkẹ́rọ̀ wà máa ń bì sùkẹ́rọ̀. Àwọn èèyàn máa rí wọn, wọ́n máa ń ríra bí ẹni tó mu ọtí. Bẹ́ẹ̀ ò bì sùkà. Yẹ́sẹ̀ fẹ́ mu tí ó. Walakinna azaballahi shadid. Ṣùgbọ́n ìtẹ́rí bẹ́ẹ̀ wàhálà yà ti dé. Jẹ́bẹ̀rẹ̀ ìtí mo ra mọ́lá pọ̀jú wòye tó bá ti rí tó ti ṣẹlẹ̀ rí ìta sọ èyí ó tó ti yìí dada tàbí tí yóò bá ṣẹlẹ̀ ń ṣe jú ẹ rí ọlọ́mọjà rí o tí táǹkà epo tó bá dàrú tó gbaná ṣé yà láta ẹgbẹ́ títì yóò dùn tó rí iná. Ṣé tí ìfọwọ́pọ̀ fìyà jẹ o? bọ̀ wọ́n kó ti rí nǹkan kan tó jẹ́jẹ́ rúbà ẹ ọpọlọ rẹ yóò sàkó. so àwọn kèfèrí ọlọ́run bá ní ìyà iná àdáàbà rọ́bíkà làwọn akẹ́ iná àdáàbà rọ́bíkà làwọn akẹ́ ọlọ́run bá ní ìyà ọlọ́run yóò ti kọ́kọ́ fi wọ́n kọ́kọ́ fi fìrìfìrì hàn wá nígbà tí sọ́bẹ̀ tẹ́ bá kọ́kọ́ ya Fatasirul jibalu sayra. Lókè ilé ń kú dànù táàrú nípa rẹ̀. Fawailu yawmaidhin lil mukadhibin. Fawailu yawmaidhin lil mukadhibin. Ọlọ́run bá ní lọ́jọ́ náà. Wailun lil mukadhibin. Eri ibu, ariwo he, hàlá, ìparun, ìyà fún gbogbo ẹni tó pe ọ̀rọ̀ ọlọ́run àtànábì nírọ́ ẹ wo àkùrán ẹ wo bó ṣe tú ọ̀rọ̀ ọjọ́ tí a fi àjà wọn kékeré sókè sọ̀rọ̀ pé ẹ lọ mú wákọ̀ ìdí wọn ọkọ ti ìdí ọkọ ṣẹlẹ̀ ní sọ̀rọ̀dì rẹ sọ̀rọ̀dì yẹn gbé òfọkànbalẹ̀ mọ́ so wọ́n tẹ̀sí pẹ̀lú wàhálà ti dé jẹ́mọ́ ọlọ́mọdé àríwá rẹ ẹnu àánú rẹ ti jẹ́ bàtí jẹ́ ká ọmọdé bá ẹ máa mú lọ kirikiri tó bá ti dẹnu ọ̀nà lẹ́tọ̀ pé ibi yẹn ṣẹlẹ̀ yóò tẹ̀lé àá ah, ibi tó ń pa ọ̀jọ́lé torí àwọn nǹkan tí ó pè fọwọ́ kan o but àwọn nǹkan tí ó máa rí lágbègbè yẹn ní ń gbó mọ̀ pé wàhálà ti dé so lọ́jọ́ ìyámà tó wọ́n ní ìdíkà lẹ́gẹ̀ẹ́ fèrè káàkiri ní tó ń gbó máa rí àwọn nílọ́jọ́ náà àwọn ìlọrin ọmọ èdè للمكذبين ويل يومئذ للمكذبين àwọn tó bá lọ́jọ́ náà àwọn àfáà onímọ̀ tafsir wọ́n ní gbólóhùn wáyé ló ń tukọ́ọ̀n wọ́n máa ń lò gbogbo ìran parun gbogbo ìran ìparun òní ló lómi àwọn ìlú ọ̀gbọ́n kan nínú náà àwọn kan ní orí ibú ìwúlà áfítà ọlọ́ni fún àwáyé ló gbólóhùn wáyé ló ẹjẹ́ ká sọ́ra tọ́pọ̀lọ́ bá bá bẹ̀rẹ̀ áyà tàbí ànábì bá sọ̀rọ̀ tó bá lo gbólóhùn wáyé ló ẹjẹ́ ká sá tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún kẹ̀ torí kò sí oríire kankan tó sàkáwọ́ sí abẹ́ wáyé ló gbogbo àti bẹ̀rẹ̀ wọ́n ní gbólóhùn wáyé ló alimami ibn kathir wa gari ibn mufassirin wọn àmọ farasin náà àwọn kútù kẹlìmà tó ń tó kọlù ilẹ̀ hàlà orúkọ bí nìyẹn ó ní kẹlìmà wáyé lónìí wọn máa ń sọ fún ọ̀rọ̀ parun ni tó bá ti lọ wáyé lónìí alukur'an sáfùrù nǹkan tí wọn sọ yẹn bí ànábì bá lọ wáyé lónìí má dúró torí kò sí oríire tí ó ń gbẹ̀yìn wáyé lónìí wáyé lónìí ni mo tọ yìí. ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة ويل للذي يحدث ويل للذي يحدث فيكذب في القوم ويل للعقاب من النار تبت الويل بسرعة إن تصوت عليه ẹ má jẹ́ kí ròyìn yẹn wà lára yẹ́ o arábìn ni wáyé ló lè lẹ́rìí ìbínú ìparun òfò orí ibú àdánù àṣìṣe ẹ̀jẹ̀rì <laughs> onítùmọ̀ yẹn pọ̀ àdá ní gbogbo òtúmọ̀ tó bá jẹ́ orí ikú àtòfó bá kọ́ ọdún oníwáyé ló túmọ̀ sí. àmì wáyé lọ ìnẹ́bí wa bí àdébìnrin orí ikú kọ́ máa bẹ́ẹ̀ tí máa ń sọ̀rọ̀ ọ̀yà yọba parọ́ ìyọ̀dẹ̀ ṣe kàbí ẹ̀kọ́ kí làní ẹ̀ ní pé ó fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn èyí tẹ́ ẹ ti sọ lórí rédíò ẹ̀yà sọ́ra lọ hun irọ́ ẹ lọ hun ẹni ibú ó kẹ́yìn rẹ̀ fún yín tẹ́ bá túbá wáìlù lẹ́bí yóò hábí ọ̀yá tó bẹ́ẹ̀ lórí ẹ̀ka bí ọ̀ àti wáìlù láwù wáìlù láwù wáìlù gàgà ní kẹ́yẹ̀ mọ́dù wọ́n tún wá ń pààrà wáìlù ẹ̀gbẹ́ ìfọ́nà sálọ̀ wáìlù là kọ́mìnà náà ìwọ́n tó yẹ mọ́ sàlùwàlá tó yẹ sàlùwàlá dáadáa tẹ́gbẹ́ àlùwàlá balabala ọwọ́ rẹ omi ò ní dẹ́kù wọ́ alábìdé wáyé ìlò nìlà àpọ̀ eré igbó òfò ìparun àdẹ́wò kọ́mọ ẹgbẹ́ tí ń sàlùwà lábà táwà rẹ̀ rèé kí èpè ẹ̀bá nǹkan ìmọ̀ tó wáyé tó kọ́ọ́lù nìlà àdá wáyé ló wọ́n sọ̀sọ́ ọmọ rẹ o wọ́n sọ ìyàwó rẹ o kọ́dà wọ́n sọ̀sọ́ ọmọ kí o rẹ̀ gbóló yẹn kò sí oore kankan nínú gbóló yẹn ẹ lọ wọ àkùrọ̀ náà tó kéde lẹ́ gbogbo bí ọlọ́pàá ti sọ wáyé ló òfò lọ́rọ̀ àwọn tí wọ́n kọ́ ọ̀pá sọ̀rọ̀ àwọn jà sí ọlọ́ni fà wáyé ló yàwó máa ìdí lílmùkẹ́dìbí fáwọn inú yàwó máa ìdí lílmùkẹ́dìbí lọ́wọ́ bá ní à tó bá ti di pé sọ́bẹ̀ ti ya tó di pé òkè ti ń kú dànù lọ́jọ́ náà eré ibú òfò àdánù يا رب بعضهم صعدوا لي لجنة القيامة للمكذبين يوم بقبو ان تبقى رالابا تبقى بدرا يوم بقى الذين هم في خوض يلعبون يوم يدعون الى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون عفا وابا صلى الله عليه رحمه الله ونفع ويل ونقول ويل يي ونكلمة عظيمة ونقول ضد بما للوعيد طلعوا بما لنية ما شاء الله مرحبا الله الله وعليكم السلام ورحمة الله وبركاته للاسف قدوم مبارك قدوم مبارك ما شاء الله ما شاء الله تبارك الله قدوم مبارك الله يبارك فيكم الله مبارك مرحبا ان شاء الله الله يسلمك ابشر بخير ابشر بخير السلام فويل يومئذ للمكذبين فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعاً هذه النار التي كنتم بها تكذبون اللهم بني ويل أفوى صلى الله رحمه الله قل كلمة وعيد كلمة وعيد شديد والتحديد wọ́n tó bá ti gbọ́ gbólóhùn wáìlú mọ̀ pé ìlérí ìyà ìlérí ìyà ìní ọlọ́run bá ṣe fáwọn èèyàn tó jẹ́ pé ó lè wọ̀tàdíìdì wọ́n sì fẹ́ fi dẹ́rù wọn tó ọ̀fẹ́ jíyà pé ìtọ́ ń sọ yẹn wòrà rẹ̀ wò sí láàrin pọ̀ ọ̀hún sọ ọlọ́run bá subhanahu wa ta'ala mo sọ pé kẹ́lìmẹ̀ wailun nípa sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ẹ̀ ọlọ́run ní wailun yàwó méjìlél mọ̀kàdìbí àwọn tí wọ́n ń pọ̀rọ̀ ọlọ́run àtànẹ́bì à ọlọ́run ní òní ọjọ́ ìyá pé eré wọn pé òfo wọn ọjọ́ ẹ̀kọ́ lónìí àwọn òwò wà nìyí الذين هم في خوض يلعبون الله bá fẹ́ ròyìn ìṣesí àwọn tó pe ọ̀rọ̀ ọlọ́run àtànábì nírọ́ ọlọ́run bá sọ nǹkan méjì jẹ́mọ́ àwọn nǹkan tá ń kà yìí kólúkálùkù máa wu ara rẹ̀ ṣẹlẹ̀ òṣìṣẹ́ tó bá wà ń bẹ̀ ó oríire pọ́lọ̀ ní kò gbọ́ ètè wọn bó ṣe fọ́ dànù bí ò bá síbẹ̀ kọ́lọ́ náà bá ọlọ́run ṣe tí ò síbẹ̀ wá wá bó ṣe sọ́ra tí òfin síbẹ̀ láíláí ọlọ́run ní wáyé ìlú ìyàwó méjìlá ló kàdì bí eré ibú kó máa bá àwọn òkúrọ́ àwọn tí wọ́n ń pè ọlọ́run ọba nírọ́ ọlọ́run ọba wa mú ìròyìn wọn wá ọlọ́run ní alladhina hum fi khawdi yal'abun alladhina hum fi khawdi yal'abun ọlọ́run ní àwọn tó jẹ́ wípé في خوض يلعبون او افوا ديما تفسير وني اورو ميجي ني باكو سينو يوكا اورو ميجي يكسو اورو اما يكسو اورو العلم والعمل لان النجاح والفلاح بالعلم والعمل كذلك الهلاك بالعلم والعمل ان جو شوري iṣẹ́ rẹ̀ ni ó ṣe ṣòṣòrò ẹni tí ó ṣe ìdákejì kọ́lọ̀mọ́jà ó ṣe ìmọ̀ ni ó nù ú iṣẹ́ rẹ̀ náà ni ó nù ṣòṣòrò ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá pa méjèèjì papọ̀ sínú àyà yìí afáwọn àgbà Ibn Qayyim rahimahullah ta'ala ó ní màá sọ́lọ́ wọ́n sọ pé alladhina hum في خوض يلعبون الذين هم في خوض يلعبون ابن قدر ذكر الله أعمالهم وعلومهم ọlọ́run ọba sọ iṣẹ́ àwọn olùpẹ ọ̀rọ̀ ọlọ́run àtànábì nírọ̀ ọlọ́run ọba tún sọ ìmọ̀ wọn àlẹ́tí káànù àárẹ̀ ìhà ìdápẹ́ ìṣesí wọn nìyẹn nígbà tí wọ́n ń bẹ ní ayé. ẹ ìṣesí wọn nígbà tí wọ́n ń bẹ nílé ayé ó ní wàá yẹ lọ́ọ́dú alẹ́bí hum àléhà ọwà ọwà ilmùmbàtì ó ní oná alhawd kí wọ́n pè ní hawdu alhawdu ní kéèyàn máa lo àsìkò lórí báàtìlì lórí nǹkan tí ò ní wúlò fún yẹn ní ìyàmà àlàkọ́wò òun ni kéèyàn máa lo àsìkò lórí ìtọ́jẹ́ yí pé kò ní ṣèyàn láǹfààní ní àlàkẹ́yàmà àwọn ọmọ rahimahullah wọn ni al-inghimāsu fil-umūri al-bāṭila kéèyàn tẹ́lì kó máa kó kó bízì pẹ̀lú àwọn nǹkan tí ò lásùn àwìnlá àwìnfààní tàbí àwọn nǹkan tí kẹfẹ́ bá sì kò yẹn jẹ ó mú fóònù látàárọ̀ ó wo status àwọn èèyàn títí títí látàgò mẹ́fà ó wo status status ó rà ó rẹ́rìn títí títí títí àsìkò dùn wá kọjá kò tí ẹ rántí tìláwà kò rántí àtàrù sọ́bà kò rí ṣe títí títí títí títí pẹ̀tọ́ fi dago kan ọkọ̀ sùn lọ òjì tó fi dago márùn-ún ó mèsì zúrì kọ́ ó dùn nìyẹn àwọn ẹlò ayé mẹ́rin alẹ́gbìmáṣù fìlòmórí àlàáfíà wọ́n yá pé ìdẹ́yìn ọmọ afáyé èèyàn ṣe alámọ̀rí tí ó wúlò tí ó ní sílàfà láti àmọ̀ dápẹ́ ní kíni ẹ̀rọ àlàkọ́wò àwọn afáà ní ọ̀nà mẹ́ta ló pín sí ìpàpàràbọ̀ àsìkò pé àwò wọ́n bẹ́ẹ̀ lò ní pé nǹkan ìrọ̀ nípa ọlọ́jà ara ó ní nǹkan tí wọ́n ń pè ní tọ́lọ́wọ́ bá sọ ń bi áyà ó ní ọlọ́wọ́ bá sọ iṣẹ́ àbí àti ìmọ̀ tó ń bẹ fún àwọn olùpẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó ní wọ́n yẹ lọ́kọ̀ọ́hún ó náà ní alẹ́kọ̀ọ́húnù tààfútà ìmọ̀ àbàsìkò jẹ́ ìmọ̀ lo àsìkò lórí nǹkan tí ò nítumọ̀ alẹ́ni wá kàlámù bọ̀dì tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ bu ni ọ̀rọ̀ tí ò nítumọ̀ kí lẹ́ ń ṣe akẹ́jísì ah, náà ah, látàárọ̀ tí mo fi lọ tí mo fi bọ̀ orí ìdúró náà mo bá yín mo fi yín sí ó wà sí kọ́kà ìfẹ́ta rẹ̀ kàkẹ́ sọ̀kasọ̀ méjì náà kí nǹkan ní kókò ẹbí kò tiẹ̀ rántí tá a sọ mùsùlùmí ó bá sì pèlè oníbi wà kàlẹ́ àmú bà ọ̀rọ̀ tí ò látò sí ó ní wà láàmù lùkọ́ yìí ni bẹ́ẹ̀ dẹ́ ni eré alẹ́ ni wọ́n sáàyù gbọ́ ìhùn ó náà ni ìgbòkègbodò èyí tí ò nítumọ̀ ó ní fàlà ilmẹ̀ nàáfẹ́ wọ́n là àmàlà sọ́ọ̀ àwọn tọ́lọ̀ bá sọ̀rọ̀ kan bì wọ́n ní ìmọ̀ tó wúlò fún wọn wọ́n tún ní iṣẹ́ olóore ṣùgbọ́n ìmọ̀ wa hóòdù so hóòdù bẹ̀yẹ ó represent kí ni ìmọ̀ wa ẹ bá gbogbo mọ̀tọ́ láwọn mọ̀ bá ti rà ẹsẹ̀ obìnrin onáà má gbúdù gẹ̀ẹ́dẹ̀ kí n dà ó máa ń lè fà kíkà ó máa bá a ṣe lè wọ́sùn mọ̀ nìyẹn kí lápẹ̀ ìmọ̀ ìjọba ọ̀hún nìkọ́ ibi ni fa'ulumuhum khawdun ó ní ìmọ̀ wọn khawdun bilbaati ó náà ní àwọn ọ̀rọ̀ farisofa ọ̀rọ̀ àwọn philosophers ìgbìlẹ̀ àwọn àwọn mutakallimin àwọn ọ̀rọ̀ asọ́jẹ́ ó kàn lẹ́nu pé ah, ẹ wo àwọn tó máa sọ̀rọ̀ ni àwọn tó máa jẹ́ public speaker nígbà míì ó kàn lẹ́nu pé kí ló lè kó papọ̀ tó kàn lè sọ tó yẹ pé tó máa dóde yóò dùn ó lè ṣe ẹ̀yin lọ́kọ́ dáyé àbádìẹ ليس كن ايش فايده في هذا كلام باطل ọ̀rọ̀ tí ò nítumọ̀ ọ̀rọ̀ tí ò lẹ́rìí ọ̀rọ̀ tí ò ní kùránì tí ò ládìí ọ̀rọ̀ tí ò lọ́rọ̀ sálàfù ló kọ́ọ̀bù ìmọ̀ wọn kọ́ọ̀bù ó kẹ̀rọ jọ pé ó kẹ̀rọ rò náà ni pé ẹ̀tọ́rẹ́ kí ló ẹ̀ta bá mú ẹ̀ àti ò àti òkú kí ló lè fún wa náà tí máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ kó yí ọlọ́run ọba tí máa kọ́kọ́ ọba ẹ̀ ọba ọ̀ ọba ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ọ́dọ̀ ìgbà gbogbo ìmọ̀ táwọn máa lò àsìkò sí ìmọ̀ tí ò lásù sí ó ní wà àmàlùhùn láàrùn ibùdó báyìí ní iṣẹ́ àwọn mọ̀kàdìbìnì yìí iṣẹ́ wọn èrè ìlú fẹ́ràn gbọ́tù bá ayà yìí alẹ́dí ìlẹ̀hú fi ọ̀ọ́dí ìràbù so nínú ayà yẹn nínú ayà yẹn àrí ìmọ̀ àti sẹ́mẹ̀ kí ni iṣẹ́ bẹ̀ làwọn eré kí ni ìmọ̀ bẹ̀ ọ̀rọ̀ so ìmọ̀ wọn àwọn tá à ń pè ní olùpàlọ́nà nínú àtọ̀rọ̀ àtẹ́bí ìrọ̀ yìí àwọn tá à ń pè ìmọ̀ wọn ọdún bilbaadi gbogbo tí wọ́n láwọn kọ́ láyé ẹ̀ rí pé òfútù fẹ́ tẹ̀ náà sí kùránì mbẹ kò sí àdìsí mbẹ kò sọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run mbẹ yóò lọ àwọn fìlọ́sọ́fà ọ̀rọ̀ àwọn asọ́lọ́jà ọ̀rọ̀ àwọn ẹ̀ẹ́kàrí yóò kọ̀mọ́ kó wẹ̀ kàrà yóò kọ̀mọ́ kó pa wẹ̀ àwọn ìgbà dọ́kọ̀ rẹ lórí kiri ẹ̀ kí ló gbà dọ́kọ̀ rẹ lórí rà. so àwọn olùkọ́ ọ̀rọ̀ ọlọ́kọ̀ bá nílọ ìtẹ́rù bá lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́dẹ̀ tó máa bá wọn níbi eré níbi eré tán aṣọ yí pé àlọ́kọ́ òun náà làlẹ́ fi al-umuri al-batila kéèyàn ti tẹ̀rì sínú nǹkan tó jẹ́ nǹkan òfúrufú bẹ́ẹ̀ tẹ́ ẹ jẹ́ bí lè jẹ́ bẹ́ẹ̀ ọmọ èké tí fi yè bẹ́ sí tó fi kọ́lé tó fi roka tó fi sébẹ̀ tó fi setébù àwọn òṣàbàṣẹ àwọn eré mẹ́lẹ́sì bẹ́sẹ̀ pé eré ayéjọ́ ní àná kí ni àǹfààní ti sèwọ̀n kí láǹfààní yóò ṣe ní sẹ̀mí ayé ní àkìyàmọ̀ rẹ̀ kí ni yóò fi sí láǹfààní láàrùn láìbùn wà láàrùn eré lásán ni ọmọ tó ń tẹ fóònù ayé ti láyé fóònù ẹnìkan bí kéde bá kọjú rẹ̀ ó lè tẹ fóònù látàrọ̀ lálẹ́ tí ó fi kú láwọn ọmọ táyé sí àjẹǹdì máa fi lọ múrin bàjẹ́ra kí ẹ bẹ wà kó máa kúrú àgbàlagbà mí náà bẹ obìnrin mí bẹ tẹfóònù tẹfóònù tẹfóònù tẹfóònù yóò kù jíròrò yóò kù tẹfóònù kó sàkóso àwọn yẹn lóòrùn táwọn ẹ bẹ̀rẹ̀ ọgbọn sàlọ àgbègbè ìṣòro ní ìbàdàn àádọ́wọ́n ọ̀hún àwọn tí ó jẹ́ pé àlámọ̀rí tí ò ní ṣe wọ́n láǹfààní jẹ́ kí àmọ̀ ni wọ́n mọ̀ ṣe àwọn afá wa ní ìran mẹ́ta ló pín sí ìran mẹ́ta ló jẹ́ bá ó ní àlọ́hún ìmáa fi ìṣẹ̀mí ayé ẹni ìmọ̀ lò níbi tí ò ní wúlò fún ni ọ̀nà mẹ́ta olùgbà wa alákọ̀ọ́kọ́ alùkọ́ọ̀dù fi láhùn ìwọ̀ láàbí àbá kọjá wípé eré ọmọdé tàbí eré àgbà ilẹ̀ yóò mọ̀ gbogbo àsìkò yẹn ṣe lápò kí lóò sátà lọ́tún ti dáre ẹ̀rí pọ̀ mọ̀ mí tẹ bá fi lè filẹ̀ lé kò ní tẹ bá fi dé padà kí lóò pàṣẹ fà káàrí kókó kankan lọ́sùn tó ka kùránì rárá tó ka rí rárá kí wá ló ń ṣe ó kàn ń wò káàkiri náà òun kà òòrè ràrí àbí sẹ́mọ̀lì òrírí ara kò mùsùlùmí ẹ̀ka wà ọmọ nìkan ti ṣe tí ó jẹ tí ó wúlò fún ní ayé bí àti ní àkíyà so wọ́n ni alakọ́wọ́ tó fi láhùn ìwà láàbí ìfààlà irú ẹ̀ náà ní àtàrọ́fù àwọn mímọ̀ jẹ́ pé ó kẹ̀mọ́ ní ẹja ẹja ẹja sẹ̀lẹ̀ ìdá àwọn àjẹ́ ìdóṣẹ̀ pé a fẹ́ compete irú ẹ̀ ló bí àwọn tote bag táwọn ẹgbẹ́ káàkiri ẹni ọ̀tà yìí tote bag ẹ̀mọ́ tote bag tote bag báńkì tí wọ́n kọ orúkọ sí wọ́n kọ orúkọ ara wọn síbẹ̀ orúkọ ẹ̀ tó gbé bá jẹ́ gẹ́gẹ́ yóò kọ orúkọ ẹ̀ ẹbá rẹ̀ kí ni àǹfààní orúkọ tó kọ sára báàgì àwọn kù ìyẹn kàfẹ sí àwọn àwọn mẹ owó tó fi kọrúkọ kò bá fẹ́rẹ̀ mi tó rí tuntun nínú pé kò sáǹfààní ń bi ṣé báàgì yẹn tó lè máa kọrúkọ sí kò ní kẹrù tó yẹ kókó so aláhù alakọ́wù ó lè jẹ́ bí láwí wọ̀lá ẹlẹ́ẹ̀kejì náà tí kọ́ ọdún mọ́gbà wọn fílù kílù wọ́kọ́ọ̀lù wọ̀tàmíìmà wọ̀lgíìmà òun náà ni kéèyàn máa bàsìkò jẹ́ pẹ̀lú wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ọ̀rọ̀ ẹ̀yìn òfófó àràkọ́ọ̀lù àlẹ́dínàwó fìkọ́ọ̀dì ìlànà àràkọ́ọ̀lù òun ni kéèyàn máa sọ wọ́n ní wọ́n pé látàárọ̀ kílẹ̀ sọ ẹ̀ẹ́dẹ́sílẹ̀ wọ́n ní kiri kan sọ pé wọ́n ní kiri àwọn kan sọ pé ah, táìmù tẹ́ fi jíìsì ẹ̀ ó ti parí jíìsù kan káníyà àtúlẹ̀ bá mú ó ní ẹjẹ́ ti ṣe káníyà sìnfọ́ọ̀rù lẹ́ bá mú ó ní ẹjẹ́ ti ṣe kí lọ pọ̀ náà sàmùsà yìí pé lè báwo nẹ́ẹ̀sì lẹ́yìn sẹ́yìn òfin ìdòṣe سوى العصيان من قيل سوى العصيان من قيل وقال فاقل من لقاء الناس إلا فاقل من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حال لأخذ العلم أو إصلاح حال لأخذ العلم أو إصلاح حالي لأخذ العلم أو إصلاح حالي الإمام الشافعي رحمه الله إقار الناس ليس يفيد شيئا كذا وقال أرى قوضني lẹ́yìn máa ń sọ̀rọ̀ wúlò bá àtìlá kí ẹ máa bàṣkò yẹ jẹ́ lórí àlámọ̀rẹ́ tí ò ní túmọ̀ tí ò wúlò tí ò ní ṣe bílá fàájá kìyàmẹ́ ò ní wọ́n ní pé tẹ̀gbọ́n bá tọ̀ báyìí ẹgbẹ́ bá tẹ̀gbọ́n sáyẹn ìtẹ́lẹ̀ fi ayé rẹ̀ sí mi. لقاء الناس ليس يفيد شيئا Àlọ́mù Ṣáfi'í ní لقاء الناس ليس يفيد شيئا kéèyàn máa wà pẹ̀lú àwọn èèyàn kò sí àǹfààní mẹ́. Síwọlé ìṣìyá ni mi ìdí wà kọ́lé. Yàtọ̀ sí ìyapọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rí bẹ́ẹ̀ nípa wọ́n ní wọ́n pé ṣẹ̀gbọ́n bá lálẹ́ yìí tó sọ báyìí ṣàtúgbọ́ báyìí ìdẹ́gbọ̀n rí bẹ́ẹ̀ ẹni bá sọ̀rọ̀ kọ́ ló wà ní jẹta so fa akulil. fa akulil mi lè kọ́ iná sí ilá. afáàdì sọ́ra wọn tọ́ni kí a bàbá wúlò tó pàtàkì lẹ́mìí rẹ̀ akulil mi lè kọ́ ọ̀dọ̀ jẹ́ kó kéré nígbà tó máa wà pẹ̀lú àwọn èèyàn. Àyàfi máa pé ọfẹ́ lọ gba ìmọ̀ ìbítẹ̀ lọ ni, abẹ́ fẹ́ lọ sí àtúnṣe kan ìbítẹ̀ lọ. Bọ̀ pé ẹ ọfẹ́ lọ sọ́dọ̀ kákàlá máa jí sí náà ní kọ́ọ̀dù nìyẹn kí la fẹ́ jẹ́ kí lọ eh, kọ́ wàlgíbà wàdàbíbà jẹ́ ká kìí sára ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tọ́láwọn ọmọ báláwọn wára wọn lọ lóòrùn tó àdékà fẹ́ bá tó ọ̀nà ìṣẹ́lú wọn náà ṣẹ́lú wọn náà pè mí yàwó àlọ́kọ́rùn tó fìlì kí kí ni tiẹ̀ kí ni yẹn máa fi sọ́nà fàánì so àwọn onímọ̀ sọ pé nínú kọ́ńdù ẹlẹ́ẹ̀kejì oníkéyẹ máa lo àsìkò lórí wọ́n ní wọ́n pé ẹ̀rìgbẹ́ ẹ̀rẹ́ pọ̀ láwùjọ wa ṣé ẹ̀ lọ́mọ rojọ́ kí lè sọ aṣọ bẹ́ẹ̀ ní sọ ìbádà tẹ́tì ṣe ẹwọ ẹfẹ rọmọdọ́nù yìí sí àpójúwe ẹ̀rí pé àìsábà sí ẹ̀rí rọmọdọ́nù ẹwà wo bá ṣe lásìkò wá lò kíkà kọ̀rán gbọ́rọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi ẹlẹ́kẹta nínú ra kọ́ọ̀lù tó wà alùkọ́ọ̀lù fi ṣùgbà alùkọ́ọ̀lù fi ṣùgbà ó náà ni kéèyàn máa lọ gbèsè lórí nǹkan rújú ẹ̀dọ́ ah, rẹ̀ o kí ló dà fífi síbi ìjẹun gẹ̀ẹ́ sọ́dọ̀ fífi síbi ìjẹun yóò kà jìdá yóò kà mọ̀ bọ́ọ̀lù àṣìlẹ́bẹ̀ ló àṣìlẹ́bẹ̀ ṣe wẹ́ndì nínú ọ̀lù táwọn sàbẹ̀ ṣe wẹ́ndì nínú ọ̀lù. àlàkọ́ńdé ó kà bàbá ṣúgbà ìrújú lójú kalẹ̀ ìdàrẹ̀ láàrin tó aláṣọ̀rọ̀ àyẹ̀wò tààrà ọlọ́run bá bu ẹnu àtẹ́lu ìṣesí kí ẹ wọ́n ní àfáwà aliyu dàbí àfáwà aliyu dàbí ọ̀rẹ́ ọ̀dàrà àgbà ó ní mẹ́jẹ kí nǹkan kó kó àìrójú bọ́ nílé ayé yìí àjẹlẹ̀ àkà kí ah. wọ́n jẹ́ pé nǹkan yẹn ó wá ọ́nà rẹ níbi iṣẹ́ tó yẹ kó o ṣe fún àkìyà ẹlòmíì àsàlámù àlékún tó wá sábẹ̀ nínú níbi ìrọ̀ báyìí fóònù ni ó tẹ̀ fóònù yẹn ni ó tẹ̀ tí ó fi bọ́ta tí a fi rí náà fi láyàn ṣé kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ dáhùn kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hóòdù ni torí pé kìíní yẹn òmùrù bọ́tílà ó ti gbé ọkùn òní bí ẹ̀sán ilé kan tí wọ́n kọ́ fún ọ ní àlùjẹ́nà lásùlánà so èyí ò mọ kí ẹsẹ ara gan òsèǹtẹsù yẹn fẹ́ jẹ àlọ́kọ́hódù sí àlèlèmọ́sì ìgbòmórí àgbàdà ìfẹ́ tẹ́rì sínú àwọn alágbẹ̀rí tí ò wúlò tí ò ní sí ìlànà láàrín àrùn wọ́n na fún abúlé ìrìnbọ̀ sọ́wọ́ dọ̀rọ̀dọ̀rọ̀ àádọ́ ó ní àlà ọlọ́yẹ̀yẹ tẹ́tí ẹgbẹ́ látàjẹ́ àdúrà dúnìyà akbar hàmìkò ẹgbẹ́jọ jẹ́ pé dúnìyà alẹ́ ayé yìí ó ní òkúkú tó jẹ́ pé pàtàkọ́bùsù fi láàbí wà láàbí láyà fún tẹ́wàá ti bízì pẹ̀lú eré àwàdà sọ̀kànsọ méjì tí ò ní wúlò fún yín ní àlùkìyà ó ní àwọn sáà fún sọ wípé mọ̀ngọ́lì kọfí láàrùn ẹnìkẹ́ni tó bá pé eré bá ti mọ́ láàyù ẹlòmíì kò fẹ́ serious láyé rẹ̀ kò fẹ́ serious ìjà kàkùn ìjà sọ̀rọ̀ àdébí ìjà sọ̀rọ̀ hadith ìjà sọ̀rọ̀ ọmọ professional kọ́kọ́ máa ṣàwádà kó máa sọ̀rọ̀ awẹ́wà a máa sọ̀rọ̀ ìyàwó a máa sọ̀rọ̀ gbogbo àwọn tẹ́bà ẹlòmífẹ́ bọ̀ǹgọ́rì kan fi lọ́wọ́ ẹni tó bá pé ẹ bá wúlò fáwọn èèyàn ẹ pé ọ̀pọ̀lọpọ̀ láwù tá ẹ̀ wọn ẹ̀ ní rẹ̀ ju wọn. Yorùbá sọ pé ẹni tẹ́ bá ń wò kéṣe kí ewu rẹ nísìgbà tó rú ẹrù dúró tó ń wò rẹ ẹ abẹ́kiri ẹlòmíì ó ń kiri ọjà wọ́n wá ń play tv lẹ́gbẹ̀ẹ́ títì yóò sì dúró ló mọ̀ gan adà kọ́wù ó lè dúró bẹ̀ fún wákàtí márùn-ún wákàtí méjì ẹ ti wo bọ́ọ̀lù káwùkù àwọn kan gbá bọ́ọ̀lù àwọn gbowó pẹ̀lú ẹgbẹ́ tó gbẹ̀sẹ̀ náà láwọn ti dán gbá ẹ̀